ta tí wèrè abiyamọ ò ní gbẹ́kú kó má ta irú ẹ̀dá tí mo fẹ́ kán jẹ́ láyé nìyẹn mo fẹ́ kán máa lọ kán máa nawọ́ sí wọn pé àwọn ọmọ Dr. Faniyi ló ń lọ yẹn that's it. torí pé ìgboro dùn ni wọ́n ṣe ń wọlé nídàá yìí ó fi èmi nìkan sílẹ̀ nu léyìí. so ẹ máa lọ gbé ìwé yín gbogbo ìwé yín ẹ máa kà ẹ máa jẹ kí ló máa yọ lórí yín. protein tó máa jẹ gbogbo protein gbogbo protein níwájú desi rẹ má bàtà àwọn ọmọ yìí jẹ tó bá ní ìdí protein o ò lè bá wọn lọ sọ́jà kó ra ẹ̀wà garaba kan kó o ṣe fún wọn yìí tó fi ń jẹ o. tó wà lẹ́yìn tó fẹ́lẹ́ sí mi. yes na ṣé mi ò sọ fún yín ni ṣé mi ò sọ fún yín ni igbó wà allergic sí. ọkọ òun ló pa òun lọ́mọ she kept saying the same thing ó dẹ̀ repeat ó tún so tún so. pẹ̀lẹ́ fún yín i'm sure you'll be amazed ọkọ mi ṣe títí débi pé ó máa máa complain pé ẹ̀ wáyé tí mo ṣe máa fi ẹran méjì sínú oúnjẹ fáwọn. ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mo tí mo sọ kalẹ̀ ń sìn pẹ̀lú nọ́ọ̀sẹ̀sì tí ọmọ ẹ ṣe yẹn o rí ìkọ̀kọ̀ sọ sí o dé jókòó síbẹ̀ o tún relax òun wò. I am not happy honestly inú mi ò dùn rárá jẹ́ ká máa pay attention sáwọn ọmọ yìí ó ṣàrí orí reaction wọn they are not happy.